Èpísítẹ́lì ti Pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará Fílípì orí kìíní. Pọ́ọ̀lù àti Tìmótíù àwọn ìránṣẹ́ Jésù Kristi sí gbogbo àwọn ènìyàn mímọ́ nínú Kristi Jésù tí ó wà ní Fílípì pẹ̀lú àwọn bíṣọ́ọ̀bù àti àwọn díákónì oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi fún gbogbo ìrántí yín tí mo ń ṣe nígbà gbogbo nínú gbogbo àdúrà mi fún yín ni èmi ń fi ayọ̀ bẹ̀bẹ̀ nítorí ìdàpọ̀ yín nínú ìrere láti ọjọ́ ìkíní wá títí fi di ìsinsìnyí ohun kan yìí sáà dá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti ro èyí fún gbogbo yín nítorí tí ọkàn yín wà lọ́dọ̀ mi níwọ̀n bí ó ti ṣe pé gbogbo yín ní í ṣe alábàápín oore ọ̀fẹ́ pẹ̀lú mi nínú ìdè mi àti nínú ìdáhùn ẹjọ́ mi àti ìfẹsẹ̀múlẹ̀ ìyìn rere nítorí Ọlọ́run ni ẹlẹ́rìí mi bí mo ti ń ṣàfẹ́rí yín tó gidigidi nínú ìyọ́nú Jésù Kristi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 ǹjẹ́ èmi fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ ará pé nǹkan wọn nì tí ó dé bá mi ó kúkú yọrí sí ìlọsíwájú ìrere tó bẹ́ẹ̀ tí ìdè mi gbogbo farahàn nínú Kristi láàrin àwọn ọmọ ogun ààfin àti gbogbo àwọn ẹlòmíràn àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn arákùnrin nínú Olúwa tí ó ní ìgbẹ́kẹ̀lé sí ìdè mi ń fi ìgboyà gidigidi sọ̀rọ̀ Ọlọ́run láì bẹ̀rù nítòótọ́ àwọn ẹlòmíràn tilẹ̀ ń fi ìjà àti ìlara wàásù Kristi àwọn ẹlòmíràn sì ń fi inú rere ṣe é àwọn kan ń fi ìjà wàásù Kristi kì í ṣe pẹ̀lú òótọ́ inú wọ́n ń gbèrò láti fi ìpọ́njú kún ìdè mi àwọn kan ẹ̀wẹ́ sì ń fi ìfẹ́ ṣe é nítorí tí wọ́n mọ̀ pé a gbé mi dìde fún ìdá àwọn ẹjọ́ ìhìnrere ǹjẹ́ kí ni bí kò ṣe pé níbi gbogbo ìbáà ṣe ní ti àgálámọ̀ṣà tàbí ní ti òtítọ́ a sáà ń wàásù Kristi èmi sì ń yọ̀ nítorí náà nítòótọ́ èmi ò sì máa yọ̀ nítorí tí mo mọ̀ pé èyí ni yóò yọrí sí ìgbàlà fún mi láti inú àdúrà yín wá àti ìfikún ẹ̀mí Jésù Kristi gẹ́gẹ́ bí ìnàgà àti ìrètí mi pé kí ojú kí ó má ṣe tì mí ní ohunkóhun ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo bíi nígbà gbogbo bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú a ó gbé Kristi ga lára mi ìbáà ṣe nípa ìyè tàbí nípa ikú nítorí ní ti èmi láti wà láàyè jẹ́ Kristi láti kú jẹ́ èrè ṣùgbọ́n bí láti wà láàyè nínú ara bá jẹ́ èso iṣẹ́ mi nígbà náà tí èmi ò yàn èmi kò mọ̀ ṣùgbọ́n èmi ń ṣe iyèméjì mo ní ìfẹ́ láti lọ àti láti wà lọ́dọ̀ Kristi nítorí ó dára púpọ̀ jù síbẹ̀ láti wà nínú ara jẹ́ àǹfààní nítorí tiyín bí èyí sì ti dá mi lójú mo mọ̀ pé èmi ò dúró èmi ò sì máa bá gbogbo yín gbé fún ìlọsíwájú àti ayọ̀ yín nínú ìgbàgbọ́ kí ìṣògo yín kí ó lè di pípọ̀ gidigidi nínú Jésù Kristi nínú mi nípa ìpadàwá mi sọ́dọ̀ yín kìkì kí ẹ sáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìrere Kristi pé yálà bí mo tilẹ̀ wá wò yín tàbí bí èmi kò sí kí èmi kí ó lè máa gbúrò bí ẹ ti ń ṣe pé ẹ̀yin dúró ṣinṣin nínú ẹ̀mí kan ẹ̀yin jùmọ̀ ń jìjàkadì nítorí ìgbàgbọ́ ìhìnrere pẹ̀lú ọkàn kan kí ẹ má sì jẹ́ kí àwọn ọ̀tá dẹ́rù bà yín ní ohunkóhun èyí tí í ṣe àmì tí ó dájú fún ìparun wọn ṣùgbọ́n ti ìgbàlà yín àti èyí ni láti ọwọ́ Ọlọ́run wá nítorí ní ti Kristi ẹ̀yin ni a ti yọ̀ọ̀da fún kì í ṣe láti gbà á gbọ́ nìkan ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú ẹ sì ní ìjà kan náà tí ẹ̀yin ti rí nínú mi tí ẹ̀yin sì gbọ́ nísinsìnyí pé ó wà nínú mi. Fílípì orí kejì. nítorí náà bí ìtùnú kan bá wà nínú Kristi bí ìṣìpẹ̀ ìfẹ́ kan bá sì wà bí ìdàpọ̀ ti ẹ̀mí kan bá wà bí ìyọ́nú àánú àti ìṣeun bá wà ẹ mú ayọ̀ mi kún kí ẹ̀yin kí ó lè jẹ́ onínú kan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 ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó sì mú àwọ̀ ìránṣẹ́ a sì ṣe é ní àwòrán ènìyàn nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn ó rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ó sì tẹríba títí di ojú ikú àní ikú orí àgbélébùú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 nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀ ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjiyàn kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwà àti alárékérekè orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ ní ayé ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán àní bí a tilẹ̀ tú mi dà sórí ẹbọ àti iṣẹ́ ìsìn ìgbàgbọ́ yín mo yọ̀ mo sì ń bá gbogbo yín yọ̀ pẹ̀lú bákan náà ni kí ẹ̀yin kí ó máa yọ̀ kí ẹ sì máa bá mi yọ̀ pẹ̀lú ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Tìmótíù sí yín ní lọ́ọ́lọ́ yìí kí èmi pẹ̀lú lè ní ìfàyàbalẹ̀ nígbà tí mo bá gbúròó ìjókòó yín nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín nítorí gbogbo wọn ní ń tọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristi ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere nítorí náà ni mo ní ìrètí láti rán sí yín nísinsìnyí nígbà tí mo bá wòye bí yóò ti rí fún mi ṣùgbọ́n mo gbẹ́kẹ̀lé olúwa pé èmi tìkára mi pẹ̀lú yóò wà nílọ́ọ́lọ́ mo kà á sí pé n kò lè ṣàìrán epafroditu arákùnrin mi sí yín àti olùbáṣiṣẹ́ mi àti ọmọ ogun ẹgbẹ́ mi ṣùgbọ́n ìránṣẹ́ yín àti ẹni tí ń ṣe ìránṣẹ́ fún mi nínú àìní mi nítorí tí ọkàn rẹ̀ fà sí gbogbo yín ó sì kún fún ìbànújẹ́ nítorí tí ẹ̀yin ti gbọ́ pé òun ti ṣe àìsàn nítòótọ́ ni ó ti ṣe àìsàn títí dé ojú ikú ṣùgbọ́n Ọlọ́run ti ṣàánú fún un kì í sì ṣe fún òun nìkan ṣùgbọ́n fún mi pẹ̀lú kí èmi kí ó má ṣe ní ìbànújẹ́ lórí ìbànújẹ́ nítorí náà ni mo ṣe fi tìtara tìtara rán an pé nígbà tí ẹ̀yin bá sì tún rí i kí ẹ̀yin kí ó lè yọ̀ àti kí ìbànújẹ́ mi kí ó lè dínkù nítorí náà ẹ fi ayọ̀ pípọ̀ gbà á nípa ti Olúwa kí ẹ sì máa bu ọlá fún irú àwọn ẹni bẹ́ẹ̀ nítorí pé nítorí iṣẹ́ Kristi ni ó ṣe súnmọ́ ẹnu ọ̀nà ikú tí kò sì ka ẹ̀mí ara rẹ̀ sí láti mú àìtó iṣẹ́ ìsìn yín sí mi kún. Fílípì orí kẹta. ní àkótán ara ẹ máa yọ̀ nínú olúwa kì í ṣe ìnira fún mi láti kọ̀wé ohun kan náà sí yín ṣùgbọ́n fún yín ó jẹ́ àìléwu ẹ kíyèsára lọ́dọ̀ àwọn ajá ẹ kíyèsára lọ́dọ̀ àwọn oníṣẹ́ búburú ẹ kíyèsára lọ́dọ̀ àwọn onílà nítorí àwa ni onílà tí ń sin ọlọ́run nípa ti ẹ̀mí. E àwa sì ń ṣògo nínú Kristi Jésù àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara bí èmi tìkára mi tilẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara bí ẹnikẹ́ni bá rò pé ó ní ìgbẹ́kẹ̀lé nínú ara tèmi tilẹ̀ jù ẹni tí a kọ nílà ní ijọ́ kẹjọ láti inú kùkùté Ísírẹ́lì wá láti inú ẹ̀yà Bẹ́ńjámínì Hébérù láti inú Hébérù wá ní ti òfin Farisí ni èmi ní ti ìtara èmi ń ṣe inúnibíni sí ìjọ ní ti òdodo tí ó wà nínú òfin mo jẹ́ aláìlẹ́gàn ṣùgbọ́n ohunkóhun tí ó ti já sí èrè fún mi àwọn ni mo ti kà sí òfo nítorí Kristi nítòótọ́ láì ṣe àní-àní mo sì ka ohun gbogbo sí òfo nítorí ìtayọ̀ ìmọ̀ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo mo sì kà wọ́n sí ìgbẹ́ kí èmi kí ó lè jèrè Kristi kí a sì lè bá mi nínú rẹ̀ ní àìní òdodo tí èmi tìkára mi tí ó ti inú òfin wá ṣùgbọ́n èyí tí ó ti inú ìgbàgbọ́ wá nínú Kristi òdodo ti Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ kí èmi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀ nígbà tí mo bá fara mọ́ ikú rẹ̀ bí ó lè ṣe kí èmi kí ó lè dé ibi àjíǹde àwọn òkú kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná tàbí mo ti di pípé ṣùgbọ́n èmi ń lépa ǹṣó bí ọwọ́ mi yóò lè tẹ èrè náà nítorí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá. Ara èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná ṣùgbọ́n nǹkan yìí ni èmi ń ṣe èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà níwájú èmi ń lépa láti dé òpin eré ìje mi fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà ẹ jẹ́ kí iye àwa tí í ṣe ẹni pípé ní èrò yìí bí ẹ̀yin bá sì ní èrò mìíràn nínú ohunkóhun èyí náà pẹ̀lú ni Ọlọ́run yóò fi hàn yín kìkì pé ibi tí a ti dé ná ẹ jẹ́ kí a máa rìn ní ojú ọ̀nà kan náà kí a ní èrò kan náà ará ẹ jùmọ̀ ṣe àfarawé mi ẹ sì ṣe àkíyèsí àwọn tí ń rìn bẹ́ẹ̀ àní bí ẹ ti ní wa fún àpẹẹrẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ní rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti ń wí fún yín nígbàkúgbà àní tí mo sì ń sọkún bí mo ti ń wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébù Kristi ni wọ́n ìgbẹ̀yìn ẹni tí í ṣe ìparun ikùn ẹni tí í ṣe Ọlọ́run wọn àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn àwọn ẹni tí ń tọ́jú ohun ayé nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run láti ibi tí àwa pẹ̀lú gbé ń fojú sọ́nà fún olùgbàlà Jésù Kristi Olúwa ẹni tí yóò sọ ara ìrẹ̀lẹ̀ wa di ọ̀tun kí ó lè bá ara ògo rẹ̀ mu gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípasẹ̀ èyí tí òun lè fi tẹ orí ohun gbogbo ba fún ara rẹ̀. Fílípì orí kẹrin. nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ tí mo sì ń ṣàfẹ́rí gidigidi ayọ̀ àti adé mi ẹ dúró ṣinṣin bẹ́ẹ̀ nínú olúwa ẹ̀yin olùfẹ́ mi èmi ń bẹ enodia mo sì ń bẹ sintike kí wọ́n ní inú kan náà nínú olúwa mo sì bẹ̀ ọ́ pẹ̀lú bí alájọrò àjàgà mi tòótọ́ ran àwọn obìnrin wọn nì lọ́wọ́ nítorí wọ́n ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere àti Clement pẹ̀lú àti àwọn olùbáṣiṣẹ́ mi ìyókù pẹ̀lú orúkọ àwọn tí ń bẹ nínú ìwé ìyè ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn Olúwa ń bẹ nítòsí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 ẹ máa ṣe wọ́n ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín ṣùgbọ́n èmi yọ̀ gidigidi nínú olúwa pé àṣìwá àṣìbọ̀ èrò yín tún sọjí fún mi èyí tí ẹ ti ń rò ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀yin kò ní àkókò tí ó wọ̀ kì í ṣe pé èmi ń sọ nítorí àìní nítorí pé ipòkípò tí mo bá wà mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn nínú rẹ̀ mo mọ̀ bí a ti ṣe é di rírẹ̀ sílẹ̀ mo mọ̀ bí a ti ṣe é di pípọ̀ ní ohunkóhun àti ní ohun gbogbo mo ti kọ́ àṣírí láti máa jẹ àjẹyó àti láti wà ní àìjẹ láti máa ní àníjù àti láti ṣe aláìní èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ń fi agbára fún mi ṣùgbọ́n ẹ̀yin ṣe ohun gidigidi ní ti pé ẹ̀yin jẹ́ alábàápín nínú ìpọ́njú mi ẹ̀yin pàápàá sì mọ̀ pẹ̀lú ẹ̀yin ará Fílípì pé ní ìbẹ̀rẹ̀ ìhìn rere nígbà tí mo kúrò ní Makedonia kò sí ìjọ kan tí ó bá mi ṣe alábàápín ní ti gbígbà àti fífúnni bí kò ṣe ẹ̀yin nìkan ṣoṣo nítorí ní Tẹsalóníkà gidi ẹ̀yin ránṣẹ́ ẹ sì tún ránṣẹ́ fún àìní mi kì í ṣe nítorí tí èmi ń fẹ́ ẹ̀bùn náà ṣùgbọ́n èmi ń fẹ́ èso tí yóò máa di púpọ̀ nítorí yín ṣùgbọ́n mo ní ohun gbogbo mo sì ti di pípọ̀ mo sì kún nígbà tí mo ti gba nǹkan wọn nì tí a ti rán láti ọ̀dọ̀ yín wá lọ́wọ́ Epafroditu ọ̀rẹ́ olóòórùn dídùn ẹbọ ìtẹ́wọ́gbà tí í ṣe inú dídùn gidigidi sí Ọlọ́run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 oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín àmín. Ah,